tó tó kọ́lé tó tó fòlókè tó tó tó ń jalè ọba wọ́n sọ nígboro. orí ló mọ lọ́la bòdò ọ̀la o. orí ló mọ lọ́la bòdò ọ̀la. ọlọ́run má fi blessing mi dọ̀la o. Oh, ìwọ ló ṣe ti fẹ́ mi ọ̀tẹ́ dọ̀la o. àgbáyé. I'm bá mi sọrí mi lórí ọ̀làlà. ìwọ ló lówó ìwọ ló lọ́lá ìwọ ló ní gbogbo nǹkan lọ́wọ́. agbára bí ara ń bẹ lọ́dọ̀ rẹ bàbá only ò ní ṣòro ṣe lọ́dọ̀ rẹ. ògo tó ṣáná ìràwọ̀ mi tàn náà. ton chano, ton sado Ton bebe, ton, ton, ton ramoto Ton jai, ton jai, oko ton Ton kole, ton, ton folo Ton, ton, ton jai Fresh FM, Abeokuta 107.9 Fresh FM, 107.9 kò ní yé rojọ́ bíi arúgbó adìyẹ tí àṣà kó lọ́mọlọ́ ẹni mo ti yó tán tí ò rọ́nà wọlé òun náà ò ní fi ẹ̀dọ̀ sórí òróòró sùn bí ọdẹ tó gba ẹni egbére kì í ṣe rí oorun sùn olórí ẹbí tó ń fi ìdí igi kan kẹ́ ìkan rògbòdìyàn ò ní jẹ́ kí ṣòkòtò ẹ̀ kanlẹ̀ ìròyìn etí ọba ń lérè etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà babaláwo fresh o. ǹjẹ́ ọ̀sà ń wọlé ìwòrí ń wọ̀dé ohun abájíjọ wò gẹ́gẹ́ ní gún bí ojú ẹja àdíá fún ajé abù fún ọmọ wọ́n ń jíjà àgbà nílé olódùmarè wọ́n ti lé ọ̀run bọ̀ wáyé wọ́n ní ẹbọ ni kí wọ́n ṣe ǹjẹ́ jíjà àgbà káwòrán owó lẹ̀gbọ́n ọmọ làbúrò ẹ jíjà àgbà káwòrán ẹ tún kú ojúmọ́ ẹ tún káàbọ̀ sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbà èdè bíṣọ̀bù àgbà nílé ìjọsìn fresh fm cathedral ẹ̀ka àbọ̀ sórí ìròyìn. bíṣọ̀bù àgbà àbí babaláwo fresh ó bẹ̀rẹ̀ o. kí ni mo bẹ̀rẹ̀ ń bẹ̀. ò ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan yẹn ń bẹ̀ mí gbọ́ dáadáa. ó lè gbọ́ mo ní gba lórí ọmọ tí ọmọ tuntun tó ṣẹ̀ dé tọ́lọ́ yọ̀ǹda fún àti ìyàwó ẹ̀ ṣe gbàá làwọn babaláwo máa sọmọ ló kọ gbàá ó ní ti àwọn ìjọ àwọn ṣọ́ọ̀ṣì yín ṣọ́ọ̀ṣì mi ni ẹni tí ń ṣọ́ọ̀ṣì. àní ọ̀hún pé ìjọ méjì náà ló ní. <laughs> ìjọ wo mo dẹ̀ wò pé bóyá tábà tiẹ̀ rí àfa tí ò jà káwọn àwọn àfa náà sọmọ ẹ ló kọ ọmọ bá falẹ̀ ni odù tó bí ni ẹ ọmọ bá falẹ̀ ọ̀rọ̀ máa karòyìn kan ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ká lè yanjú ẹ̀ lẹ́ẹ̀kan. Fọlárin kò dá kéèyàn jẹ́ celebrity imagine mo wọ poultry àwọn adìyẹ ń fò mọ́ mi báyìí wọ́n tún dá mi mọ̀. àwọn adìyẹ ń fò mọ́ àbí popcorn tó fi sápò. <laughs> now nínú ètò ẹ ó mm. máa bá mi ṣe jíngù kan bẹ̀ ẹ máa gba fọ́ọ̀mù bó o bá o fẹ́ kẹ́kọ̀ọ́ ìwọ tó o fẹ́ mọ̀ nípa bá a ṣe ń gbẹ́ dìyẹ láàyè live chicken téèyàn ṣe fi sábẹ́ aṣọ tí o pariwo December time ti ń bọ̀ ẹ ah. máa gba fọ́ọ̀mù. Ah. <laughs> DSP <laughs> màá wá rí yín sà. jẹ kàkà rí. àwọn ìwé ìròyìn ọlọ́kùnrin òjọ̀kan ló tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn náà láti rí ìwé ìròyìn punch ìwé ìròyìn Nigerian Tribune ìmàlẹ́ ń fàlàáfíà bàbá àbàdàn ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Nation àti ìwé ìròyìn pen pushing. ìwé ìròyìn The Punch ń bẹ lápọ̀dọ̀ tèmi mo níwé ìròyìn Daily Trust ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Daily Independent ojú òpó ìròyìn tropic reporters ojú òpó ìròyìn pen pushing. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wo àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan èyí tó wà lójú òpó àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò ti òní kásìbẹ̀ sí ní túṣu ní kọ̀ọ̀kan ìjèjì désàlẹ̀ ìkòkò àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ò dín ní mílíọ̀nù mẹ́rin ni wọ́n ti gba abẹ́rẹ́ àjẹsára covid-19 ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn The Punch ṣé a kì í kéré inú bíbí ìjà ńlá lè má jà gómìnà Obiano léwájú ìwọ́de lòdì sí ìkéde kónílégbélé ẹ fìdímọ́lé o ti ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra IPOB pè nínú ìwé ìròyìn Punch. ìjọba àpapọ̀ ṣiṣọ́ lójú èròǹgbà rẹ̀ láti ṣe ìpàdé àpérò fún àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè yìí nínú oṣù kẹwàá ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn The Punch náà ni mo ti rí ṣé ọgbọ́n ọdún là á fi ń pète àti jẹ́ ìmọ̀ ikùn là á fi ń pète àti là ìjọba ìpínlẹ̀ Kánò gbé ìgbésẹ̀ tó gíríkì láti dènà ìjínigbé wọ́n wá ní àwọn ilé eléyìí tó jẹ́ ilé àkọ́kù àtàwọn ilé kan tí wọ́n kọ́ síbẹ̀ lọ́nà tí ò bófin mu wọ́n ní ẹ jẹ́ ká yí padà sílé ẹ̀kọ́ kétò ẹ̀kọ́ máa lọ ń bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti gbógun ti ìjínigbé nínú ìwé ìròyìn punch. àjọ tó ń rí sí ìwà ṣíṣòwò makùmakùn fi ọwọ́ ṣòkún kó àwọn afurasí alójìbìtì lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì nílé ìtura tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch ṣé ká fi ọ̀rọ̀ ṣírò ara ẹni wò àdíá fún aláṣọ kan tó ní kó fi rúbọ ọyẹ́ àdíá fún akànpọ́sítà tó sọ pọ́jà òyà ìròyìn yìí ń lọ ní ìbámu pẹ̀lú ẹ̀ nínú ìwé ìròyìn ti pọ̀n tí wọ́n ti ń jẹ́ kó ti mímọ̀ wípé gẹ́gẹ́ bí arapa ìgbésẹ̀ nípínlẹ̀ èkó láti lè má fi ẹ̀mí àwọ̀ èèyàn sínú ewu àbí ìbúgbàmù wọ́n ní ìjọba ìpínlẹ̀ èkó ti gbé ìgbìmọ̀ tẹ̀ kó tó kan kalẹ̀ eléyìí tí yóò máa ti ojúlé dé ojúlé ibùdé dé ibùdó lójú ọ̀nà àti dènà ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì nínú ìwé ìròyìn pọ́ǹchì ló wà. nínú ìwé ìròyìn pọ́ǹchì yìí náà lórí ọ̀rọ̀ èkó tó sọ aṣẹ́wó kan ló ti fi ọ̀bẹ lanú oníbàárẹ̀ kan lẹ́kọ̀ọ́ tí ẹni náà sì gbẹ́mìí mì ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn the punch náà ni mo ti rí wọ́n ní ṣé àtọ eré báyìí ńlá fi bí ẹṣin ìjọba ìpínlẹ̀ èkó sọ̀rọ̀ wọ́n ké sí àwọn àgbààgbà ọ̀jẹ̀ nínú ìlànà ìyẹ̀wé owó wò ìyẹn àwọn auditors wọ́n ní àwọn ìpẹ́ rẹ̀ ti ń bẹ lábẹ́ yín ẹ̀rọ àwọn náà lágbára kí gbogbo ètò kó lè máa gún gẹ́gẹ́ nínú ìwé ìròyìn punch ni mo ti rí. wọ́n ti rí òmìnira gbà àwọn akẹ́kọ̀ọ́ márùndínlọ́gọ́rin èyí tí àwọn ajínigbé pamọ́ béèrè owó kó ní ìpínlẹ̀ sanfara wọ́n ti rí òmìnira gbà ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn tropic reporters níbẹ̀ ó ní mo ti rí àkórí kan eléyìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé nínú ìwé ìròyìn tropic reporters wípé fún ti ètò ìdìbò tó ń bọ̀ nípínlẹ̀ Anambra lọ́dún 2021 wọ́n ní ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Chidozie Nwanko ó ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ó lọ darapọ̀ mọ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú AAC nínú ìwé ìròyìn tropic reporters. tó bá yẹ pé wákà òṣèlú ló fẹ́ máa dá ó yá gbà ẹgbẹ́ òṣèlú APC ti sọ pé ọjọ́ kejì nínú oṣù kẹwàá lọ́dún yìí ni wọ́n yóò ṣe ètò ìdìbò tí wọ́n fi yan olóyè láwọn ìpínlẹ̀ gbogbo tí yóò darí ẹgbẹ́ òṣèlú APC ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn Tropic Reporters mo wà nípínlẹ̀ Ondo àkọlé kan rèé ń bẹ̀ tó ń sọ wípé àbárapá ti gbogbo ayé ṣùgbọ́n okùnrùn tara ẹ̀ ọ̀rọ̀ wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú bó ti ṣe buwọ́lù ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan eléyìí tí wọ́n sọ wípé arábìnrin Fọláṣadé Àríṣe yóò máa léwájú fún gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tí yóò rí sí ìgbáyégbádùn fún àwọn èèyàn tí ẹ̀yà ara pè níjà nínú òwe ìròyìn Reporters. àwọn jàǹdùkú wọ́n yà wọ agbègbè kan wọ́n dáná sun ilé olùdarí nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Zamfara àti àwọn ilé míì níbẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ lè lọ máa darapọ̀ mọ́ wa lójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta ní kẹ́ ẹ sáàṣì fún ẹ láìkí ẹ kẹ́ ẹ máa wá ketekete kẹ́ ẹ máa fi àwọn kọ́mẹ́ǹtì yẹn ṣọwọ́ síbẹ̀ ní ìbámu pẹ̀lú tá a ti kà láì sọ̀rọ̀ àlùfànṣá tàbí tàbùkù ẹnikẹ́ni àbí ìjọba ṣáájú àkókò yẹn à ń padà bọ̀ star five five five star pin hash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin hash. ẹ mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <laughs> ìyá àjàní ṣó o sùn dáadáa ṣá. star five five five star ph. airtel the smartphone network. pescavis mòròǹtó dùn ẹja ọsàn pescavis oúnjẹ ẹja ní í jẹ bẹ́ẹ̀ àjẹdàgbàsókè àjẹsánra rọ gbọ́dọ̀ pescavis ẹ wá wẹja kàbàtà lálẹ́ odò ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja ìdùnnú dé chìkìchìkì máa mì àdánù kankan ò sí mọ́ lórí ẹja tẹ́ ẹ bá kówó lé kẹja ó lè dàgbàsókè kíákíá nínú okun àlàáfíà pẹ̀lú ara líle koko pescavis ní kẹ́ẹ̀yàn láàyò oúnjẹ ẹja tó lé gbogbo àdánù wọgbó rere látọwọ́ agrafis ravesin ní Germany amawid Nigeria limited lójúlówó alágbàtà ní nọ́mbà nọ́mbà fourteen Bayọ̀dé John Wo Street Maryland Estate Ikeja Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o oh eight one five seven two six eight o oh o oh eight tàbí o eight o two three one o five five five six. ẹ̀yin alágbàtà ẹ̀dá girigiri wàá bá wa dòwò àṣejèrè pọ̀ iléeṣẹ́ àkóso ìdàgbàsókè ètò ọ̀gbìn nípínlẹ̀ Èkó Lagos State Agricultural Development Authority ló fọwọ́ sí lílo rẹ̀ fún gbogbo àgbẹ̀ ọlọ́sìn ẹja pescavis èrè rẹpẹtẹ fún gbogbo àgbẹ̀ ọlọ́sìn. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe fresh one oh seven point nine fm lábẹ́òkúta àgbáríjọ àwọn ẹlẹgbẹ́jẹgbẹ́ lẹ́ka ètò ìlera ni wọ́n ti kọ̀wé ṣọwọ́ sí alákòóso fún ìgbanisíṣẹ́ àti ọ̀rọ̀ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí oníṣègùn òyìnbó Chris Ngige lórí ìgbáyé gbádùn àwọn ọmọ ẹgbẹ́ wọn nínú ìwé èyí tí wọ́n kọ tí tí wọ́n kọ ní ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún yìí ẹgbẹ́ àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣèlékè ètò ìlera tí a mọ̀ sí johansson ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé irin èyí tí ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó rìn lọ sí ilé ìjọba pẹ̀lú ni ó kù díẹ̀ kí àtó pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ìgbáyé gbádùn àwọn èèyàn lẹ́ka ètò ìlera ni ó mẹ́rẹ̀ díẹ̀díẹ̀ ní báyìí ẹgbẹ́ náà ti jẹ́ kó di mímọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wípé kó tètè ṣe ohun tó fẹ́ ṣe gírígírí o kó tó di pé ọ̀rọ̀ yìí máa búrẹ́kẹ́ jù báyìí lọ torí pé bí ọ̀rọ̀ bá pẹ́ ńlẹ̀ a máa gbọ́n ju ọlọ́rọ̀ lọ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí náà ó ní mo ṣì wà jẹ́ kémi ó dúró sẹ́ka ètò ààbò níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ kano òun ló máa ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ kan eléyìí tí wọn yóò máa fi gba àwọn ilé kan tó jẹ́ wípé àwọn èèyàn kọ́ àbí gbé kalẹ̀ lọ́nà tí ò bọ́fin mu tàbí léyìí tó jẹ́ pé kò níwèé àṣẹ kan dàbí alára látọ̀dọ̀ ìjọba wọn wá jẹ́ kó dìímọ̀ pé gbogbo àwọn ilé náà òun níjọba ti fẹ́ gbẹ̀sẹ̀ lé báyìí o tí wọn yóò bẹ̀rẹ̀ sí ní yí padà sí àwọn ilé ẹ̀kọ́ girama kí ètò ẹ̀kọ́ kó lè túbọ̀ gbinàyà kó lè túbọ̀ gbé búgẹ́búgẹ́ ńbẹ̀ alábòjútó fẹ́tò ìròyìn Malam Muhammed Garba ló ṣípayá eléyìí nínú àtẹ̀jáde kan lọ́jọ́ ajé àná gẹ́gẹ́ bó ṣe sọ òun ni ìpinnu tó mọ́yán lórí tíjọba mú yìí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí arapa ìgbésẹ̀ láti jẹ́ kí ìpèníjà tó ń kojú ètò ààbò ilẹ̀ wa kó lè lọ sínú ọgbọ́n àìnísàlẹ̀ àti bó ṣe jẹ́ wípé àwọn ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá wò wọ́n lásìkò yìí wọ́n máa ń kún àkúnfàyà jù lágbègbè náà Garba òun ló wáá jẹ́ kó di mọ̀ pé lára àwọn ilé eléyìí tíjọba ti gbẹ́sẹ̀ lé báyìí àti àwọn tọ̀rọ̀ kan tí wọ́n sì ti yí padà sáwọn ilé ẹ̀kọ́ òun ni àwọn ilé kan eléyìí tó wà ní Fílímbọ́lá ọ̀nìlójú òpópónà Court Road níjọba ìbílẹ̀ Tarauni wọ́n jẹ́ kó di mọ̀ pé ẹ bá wo àwọn eléyìí wọn ò tiẹ̀ níwèé kankan eléyìí tó jẹ́ ojúlówó ṣùgbọ́n ní báyìí ìjọba ti gbà wọ́n yìí mọ̀ wípé ní báyìí o ní kétététò náà tó bá ti gbìnàyà tí ilé ẹ̀kọ́ ọ̀hún tó bá ti bẹ̀rẹ̀ lóníràbàjì gan wọ́n ní ètò ẹ̀kọ́ yóò máa lọ o láwọn kílásírùmù ìyẹn yàrá ìkàwé eléyìí tó ń lọ bíi méjìdínlógún níbẹ̀ àti ibì kan eléyìí tó ní gbọ̀ngàn ìpàdé àpérò àti ibi tí wọ́n ti ń fi ṣe ayẹyẹ èèyàn ọ́ọ̀lù bákan náà ibì kan bẹ́ẹ̀ níbi táwọn ìgbìmọ̀ ìṣàkóso àtàwọn alábòjútó ilé ẹ̀kọ́ táwọn náà máa wà ńbẹ̀ wọ́n ní ọgbà abẹ̀ gan tún fẹ́ kẹtẹ̀ǹfẹ̀ níbi tá a ti lè máa ṣeré ìdárayá ká máa gbá bọ́ọ̀lù ìdíje oníléjilé intersport kíyẹn náà kó máa lọ láìsí kọnùkọ bákan náà wọ́n ní àwọn ilé ìgbọ̀nsẹ̀ eléyìí tó ṣe dáadáa tó mọ́ lólólólóló fáwọn àgbà ọ̀jẹ̀ ó ń bẹ́ẹ̀nbẹ́ àwọn èròjà ti gbà lóde nípa tiṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ sáyẹ́ǹsì wọ́n níjọba wọ́n ti kò sí bìbà ìwé èrò ìròyìn punch tó jáde lónìí níbẹ̀ lẹ́tì máa rí àkórí yẹn tó sọ wípé ìjọba ìpínlẹ̀ Kánò gbé ìgbésẹ̀ láti mú ẹ̀dínkù bá ìjínigbé gẹ́gẹ́ bí wọ́n ṣe yí àwọn ilé kan tó wà ńlẹ̀ lọ́nà tí ò bófin mu bí wọ́n ṣe yí padà sílé ẹ̀kọ́. olórin kan ló kọ orin nígbà kan wípé bí a bá lé ní níbìkan ibìkan ni à á kọrí sí orin yìí ló lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tí ọpọ́ sókàn yìí níbi tí a ti kà á nínú ìwé ìròyìn punch wípé gbogbo àmì ló ti farahàn wípé àwọn jàǹdùkú èyí tí wọ́n fín ní apẹ̀ní ìpínlẹ̀ sanfara ló jẹ́ pé wọ́n ti ń kó tìkẹ́tìkẹ́ wá sí apá gúúsù orílẹ̀-èdè yìí olóbó kan èyí tó súnmọ́ ìwé ìròyìn punch bí ìgbà tí iṣan súnmọ́ orí ló ní kọ́ńdàkùn dábọ̀ fi orúkọ bo òun láṣìírí ó ní àwọn ìpínlẹ̀ tó kù ni wọ́n ti ké sí àwọn elétò ààbò wípé kí wọ́n tètè wà lórí ẹ̀gùn láti máa retí àwọn jàǹdùkú èyí tí wọ́n ń sábọ̀ wá sí àwọn ìpínlẹ̀ wọn ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí àwọn ìjọba láwọn ìpínlẹ̀ níbẹ̀ ni wọ́n ti yagun àwọn ìṣẹ́létò ààbò àmọ̀tẹ́kùn ní kẹ́sẹ́ lórí ti olóbó tó tẹ̀ wọ́n lọ́wọ́ wípé àwọn jàǹdùkú èyí tí wọ́n ń fi lápẹ́ ní ìpínlẹ̀ sàǹfàrà ni wọ́n ti ń sáré tìkẹ́tìkẹ́ máa bọ̀ sí apá gúúsù ẹni tó jẹ́ àwọn tó jẹ́ ọ̀gá àgbà fún ẹgbẹ́ òṣèlétò ààbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ èkìtì ondo ọ̀ṣun àti ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ tí wọ́n ṣe lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ìwé ìròyìn punch níbẹ̀ ló jẹ́ kó didi mímọ̀ pé àwọn náà ti sọ fún àwọn aráàlú pé kí wọ́n máa fi ojú sọrí bíi ti alákàn ẹnikẹ́ni tí wọ́n sì kófìrí pé eléyìí àjèjì ní ládùúgbò yìí kí wọ́n tètè ta àwọn olólobó bákan náà ni wọ́n sọ pé bó ti jẹ́ pé àwọn agbébọn wọ́n lọ ya wọ ibùdó àtúnṣe tó wà ní Kàbà ní ìpínlẹ̀ Kogi níbi tí wọ́n ti tú àwọn ẹlẹ́wọ̀n òjìlénígba sílẹ̀ tí wọ́n sì pa sójà méjì òní irú eléyìí náà àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ti na pápá bora yìí ta ló mọ ibi tí wọ́n máa mórílé ní ìpínlẹ̀ Kaduna àfúrásì darandaran kan ní àwọn afurasí darandaran kan ni wọ́n tún lọ kọlu abúlé pejin níjọba sago sagokavi ní ìpínlẹ̀ náà tí wọ́n sì pa èèyàn méjìlá bí ẹ̀ bá gbàgbé lọ́jọ́ ajé ní àwọn arìnrìn àjò tí wọn ò dín ní mẹ́rin ni wọ́n palẹ̀ mọ́ wọn ní ìpínlẹ̀ èkìtì ìjọba àpapọ̀ náà gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch ṣe mú wá sí ìrántí ni wọ́n pàṣẹ lọ́sẹ̀ tó kọjá wípé òpó ìkànsíra ẹni gbogbo èyí tó wà ní ìpínlẹ̀ sanfara ní kí wọ́n paná lórí ẹ̀ láti lè fín àwọn jàǹdùkú náà lápẹ̀ èyí tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń jíyàn gbé tí wọ́n sì ń pààyàn bí ìgbà tí alápàtà ń pa màlúù ní odò ẹran ní báyìí àwọn jàǹdùkú náà ní ìjọba tún ṣe gegele lórí gegele tí ìjọba ìpínlẹ̀ sàfàrà tún kéde wípé àwọn ọjà èyí tó jẹ́ pé ọlọ́jọ́ márùn-ún márùn-ún olójoojúmọ́ ni ó ti wà ní títìpa níbẹ̀ lọ́sì ti rí i pé àwọn ọjà yìí ni àwọn jàǹdùkú náà ti ń rí oúnjẹ rà ní báyìí ilẹ̀kùn èyí tí wọ́n ń gbọ́ kòkòkò ebi ọ̀gàjà ló ń kọlẹ̀kùn àwọn jàǹdùkú náà torí pé wọn rí oúnjẹ rà ìwé ìròyìn punch ló kọ ìròyìn yìí. wọ́n tẹ̀ náà wọn kidnapper kan ń béèrè fún spaghetti àti ráìsì fúra sọ́ọ̀bù. àmọ́ ìmáà ń béèrè ni wọ́n á tún béèrè gbó pàápàá. Ah, ọjà ti bọ́ sí. ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí níbi tí mo ti rí àkórí kan tó ń jẹ́ kó di mímọ̀ wípé fàákájà lọ́gbọ́lọ́gbọ́ lórí ọ̀rọ̀ ẹni tí yóò gba àlékún owó orí lórí àwọn ọjà ó léwu púpọ̀ fún ìtẹ̀síwájú àwọn okòwò àti ọrọ̀ ajé o àjọ olókòwò àti ọrọ̀ ajé lẹ́ka ti ìpínlẹ̀ Èkó ló ṣe léyìí di mímọ̀ wọ́n ní àjọ olókoòwò àti ọrọ̀ ajé tó fi mọ́ ìdásílẹ̀ iléeṣẹ́ ńláńlá nípínlẹ̀ èkó òun ló ti fi àìdùnnú rẹ̀ wọn lórí ipò rúurú àbí ìfàǹfà eléyìí tó ti ń wáyé àti wípé àwọn ewu tó ń bẹ tí àwọn olókoòwò àti ọrọ̀ ajé tí okòwò wọn lè padà fojú winá ẹ̀ látàrí lọ́gbọ̀lọ́gbọ̀ èdè àìyedè ọ̀rọ̀ gbígbé ni lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó ń jàròyìn nípa ti wípé ta ló lẹ́tọ̀ọ́ láti máa gbà ìyẹn àlékún owó orí lórí ọjà ìyẹn vat láàrin àjọ tó ń rí sí ètò ìpawówọlé fúnjọba àpapọ̀ ilé wa firs àti àwọn ìjọba ìpínlẹ̀ kan olùdarí àgbà pátá fún àjọ olókòwò àti ọrọ̀ ajé náà dókítà Chinyere Almona Onlosole, ló sọ léyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan pẹ̀lú àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó léwu púpọ̀ fún ará ìlú àti okòòwò ó wá jẹ́ kó di mímọ̀ wípé ẹ jẹ́ kílé ẹjọ́ o kán tètè bá wa dá sí torí pé ẹni tí ò ní jẹ jẹ nínú ogún òun ló máa ń bá èèyàn pín ẹ jẹ́ ká lọ sílé ẹjọ́ kí wọ́n tètè sáré bá wa yanjú ẹ̀ ní fọ̀nàfọ̀ṣù kí gbogbo fàákàjà awuyewuye ìfàǹfà lórí ọ̀rọ̀ owó orí fáàtì kí gbogbo ẹ̀ kó lè lọ sílẹ̀ omi kí gbogbo ẹ̀ kó lè ro wa pè bẹ́ẹ̀ ò bá gbàgbé ẹ̀yin aráalé ṣáájú àkókò yìí onídàájọ́ ilé-ẹjọ́ kan ló ti jẹ́ kí ọsàn ó so dídùn èsàpá ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Rivers níbi tí wọ́n ti bẹ́gi dínà àjọ tó ń pa wọlé lábẹ́lé nílẹ̀ wa FIRS wípé láyé ń bíkọ́ o kí wọ́n sì wá wọ́rọ̀ lórí pé à ń gba àwọn àlékún owó orí lórí ọjà ìyẹn VAT tí wọ́n sì gbàgbára wọ ìjọba ìpínlẹ̀ Rivers wípé àwọn ni kí wọ́n máa lọ gba owó orí náà eléyìí òun níjọba ìpínlẹ̀ kó gbọ́ ó ti wọ́ọ̀kì fún ìpínlẹ̀ Rivers ó lè wọ́ọ̀kì fáwa náà òun ló fà ó tí lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Rivers táwọn méjèèjì nípínlẹ̀ Èkó wa ohun gbogbo tí wọ́n sì ti lọ buwọ́lu àbádòfin kan eléyìí tí yóò gbé agbára wọ̀ wọ́n láti máa gbà lékún owó owó orí lórí àwọn ohun èlò ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó wá wà nílùú àbújá ó tún wá pàṣẹ wípé kíkálukú sì fọwọ́ síbi tọ́wọ́ ń gbé o kíkálukú sì dúró náà kọ́ sẹ́nu ní déédéé síbí kí wọ́n fi gbogbo ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà títí dìgbà tí ẹjọ́ kò tẹ́mi lọ́rùn eléyìí tí àjọ FIRS tí wọ́n pè tí wọn yóò fi bá yàrá ọ̀rọ̀ jábì kan níbẹ̀ gẹ́gẹ́ bí àlùmọ́nà bó ṣe sọ ó ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí fà á kájà yìí ó léwu púpọ̀ nínú okòwò wa nírú àsìkò ìgan tètò ọrọ̀ ajé tí ò fararọ̀ ó wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ ilẹ̀ wa wípé kí wọ́n fi egún òtòlò tó ọ̀rọ̀ náà pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo kí wọ́n gbé ètò kan kalẹ̀ eléyìí tí yóò ṣàtọ́nà fún àgbọ́yé kíkún àti ìgbọ́ra ẹniyé fáǹfààní trust níbẹ̀ ló nínú ìwé ìròyìn Vanguard lórí ọ̀rọ̀ àfikún owó orí fati náà ni gẹ́gẹ́ bí a ṣe kà á iléeṣẹ́ aláṣẹ ni ó ti fi ẹnu yẹpẹrẹ ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Rivers Yẹsẹ̀ Wike sọ wípé ọgọ́rọ̀ owó èyí tíjọba àpapọ̀ ń pa látàrí àfikún owó orí fáàtì yìí ní apá gúúsù orílẹ̀-èdè yìí ló jẹ́ pé àwọn ìpínlẹ̀ tó wà ní apá àríwá ni wọ́n ná owó náà ní bó ṣe wù wọ́n ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún aláṣẹ lórí ọ̀rọ̀ aráàlú àjórè ìgélálè ló sọ èyí di mímọ̀ ní orí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan èyí tó bẹ̀lú pẹ̀lú báwọn kópa ní àná níbi tó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ òun ni ó ń pa owó tó pọ̀ jù látara àfikún owó orí fáàtì ó ṣàlàyé síwájú sí i wípé owó àfikún owó orí fáàtì èyí tíjọba àpapọ̀ ń pa ní pọ́ọ̀tù ló jẹ́ èyí tó jẹ́ pé ìjọba àpapọ̀ òun ló ní àwọn ibi tó ti ń pawó náà ó ní èyí tí gómìnà Ìṣe Wike ń sọ yìí àsọdùn lásán ni ìwé ìròyìn Vanguard ló sì kọ ròyìn náà. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. ìmọ̀lẹ̀ ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ iléeṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa solar power ni wọ́n ní kí gbogbo ará ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ wájú àǹfààní lágbóògì tí a gbé kalẹ̀ cornerstone store do you need a permanent solution to your power problems àbí o fẹ́ rà kí a sì bá ọ install solar power sí ilé rẹ kí o sì máa sanwó ní díẹ̀díẹ̀ do you run a supermarket hair salon fast food frozen foods and drinks or you are a hotel manager property manager hotel owner gbogbo ènìyàn lọ́gbà níyẹn wà All our products are International Standard Organization ìyẹn ISO compliance. They are 24/7 uninterrupted power supply. twelve month warranty ló wà and àwọn inverter wa. one to two years warranty on battery. same day delivery and installation. after sales support. And our inverter lasts for more than five years. And we also give you periodic maintenance. Tara Ṣàṣàkí o wá sí Cornerstone store tí ó wà ní the Palace complex beside Damgold petrol station Quarry road ní ìlú Abẹ́òkúta. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí zero eight zero thirty six four seven forty seven nine seven tàbí zero eight zero nine six seven seven eight zero five five. ire o. ìwọ sátidé ìjọba ìpínlẹ̀ Ògùn tó ń àjọ elétò ìrànwọ́ lágbàáyé rè kéde ètò gbígbà àtọ̀lá àjẹsára ìdènà àrùn rọmọlápárọ̀mọlẹ̀sẹ̀ tòun èròjà vitamin A ìmúkójú ọmọ mọ́lẹ̀ kedere o ìyẹn wà fáwọn ọmọ òòjọ́ títí dọ̀mọ́dún márùn-ún sátidé ọjọ́ kọkànlá sí ọjọ́ ṣẹ́gun ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún twenty twenty one ló máa fi wáyé o yíká dédé ìpínlẹ̀ Ògùn dédé ẹ̀yìn yọlọ́mọ ẹ̀gbọ́mọ yín la gba àjẹsára tòun vitamin A lé àwọn òṣìṣẹ́ létò ìlera bá ń tọ́júlé tọ́júlé o ọmọ òòjọ́ sọmọ ọdún márùn péré òun ra aláìwá òun ó dára èdè léwu gbígbà rẹ̀ Saturday eleven sí Tuesday fourteen September twenty twenty one òun ra máa fi ṣe o báàná rẹ abẹ́rẹ́ ìdènà covid nineteen ṣì wà láwọn ilé ìwòsàn alábọ́dé tòun ilé ìwòsàn ńláńlá wa o fáwọn yìí ọjọ́ orí wọn bẹ̀rẹ̀ látọmọdún méjìdínlógún lọ sókè ọ̀fẹ́rẹ́ gbígbà rẹ̀ èdè léwu nínú ẹ̀jẹ̀ ká tẹ̀lé dédé àlàkalẹ̀ ìdènà covid nineteen ẹni ìgbọ́ kówó ẹni kò gbọ́ o. olùkéde oníṣègùn tómi kókà alámòjútó ètò ìlera nípínlẹ̀ Ògùn àjọ UNICEF káàbọ̀ padà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta babaláwo. jẹ́ ń sáré múròyìn àwọn ọmọ bàbá tíṣà yìí tó ní í ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń lo náà lẹ́gàá aago márùn-ún làwọn ọmọ bàbá tí a máa ń fi sí nílé ẹ̀ kọ́wọ́ nẹ́pà bá ti kílòsì á sáré yọ láago mẹ́fà àdájí kó tó rìzúmù síbi iṣẹ́. nísòro problem tí mo ní pẹ̀lú ẹ ni pé kó o sòótọ́ ìṣòro ni fún ẹ. Ah, ah, bí bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn ẹgbẹ́ gbọ́dọ̀ gíráàdì. nǹkan tó ń ṣe Yọ̀mí màá júwèé ilé ẹ̀ fún ẹ pè mí lẹ́yìn ètò. nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú níbẹ̀ ni mo ti ríròyìn ẹ̀ o níbi tí àjọ tó ń ṣe kò kárí ìpínfúnni iná ẹ̀lẹ́tíríkì níjọ́sì tí wọ́n ti ń ké sí gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbé láwọn ìpínlẹ̀ níbi tí ọwọ́ ọjà èrè wọn dé àwọn ìpínlẹ̀ bíi Bauchi Benue gombe àti plateau wípé ẹ dákun ẹ gbàwẹ́ra wá kalẹ̀ ẹ jẹ́ ká jọ gbógun ti lílo àwọn iná ayédèrú àtàwọn tó jẹ́ pé wọ́n ń ja ìjọba lólè tó ń ti àwọn iléeṣẹ́ tó ń ṣe ìpínfúnni inú ẹ̀lẹ́tíríkì tí wọ́n ń jà wọ́n lólè wọn wá jẹ́ kó dìímọ̀ pé ẹ jọ̀wọ́ o ẹ dà wá mọ́mọ́ tọ̀ ẹ jẹ́ ká jọ gbé ìgbésẹ̀ láti gbéná wojú olúmọkọ àwọn èèyàn tí wọ́n ń loná lọ́nà tí ò bófin mu iléeṣẹ́ náà òun ló pe ìpè yìí lọ́jọ́ àìkú tó kọjá láti pàṣẹ ọ̀gá àgbà ẹ̀ka wọn tó wà ní Bauchi Alhaji Awulu Banajada tí wọ́n jẹ́ kó di mímọ̀ níbi ìpàdé àpérò kan eléyìí tí àjọ tó ń ṣe ìpínfún nínú ẹ̀lẹ́tíríkì ní jọ́ọ̀sì náà tí wọ́n ṣe pẹ̀lú àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ oníbàárà ní Bauchi Banajada òun ló ṣípayá eléyìí wípé lára àwọn iṣẹ́ burúkú eléyìí tí àwọn ọ̀bọ jáwùrà tí wọn á ti sáré lọ́ọ́ fi okùn sí i kó tó di pé àwọṣẹ́ bó bá tún ti ń dìdájí kùtù àì ká tó padà sẹ́nu iṣẹ́ wọn á tún ti lọ yọ kúrò ńbẹ̀ ó wá jẹ́ kó ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ owó òun tó ń lọ bí bílíọ̀nù òun làwọn ń pàdánù lóṣooṣù látàrí àwọn iṣẹ́ àjàǹbàkú tí àwọn tí wọn kì í ṣòótọ́ yìí tí wọ́n ń ṣe jákèjádò àwọn ìpínlẹ̀ náà ó wá ké sí àwọn olórí wípé ẹ jọ̀wọ́ o gbogbo ẹ̀yin olórí agbègbè àwọn èèyàn yín tó dàbí wípé wọ́n jẹ́ olórí kùnkùn ẹ jọ̀wọ́ ẹ bá wa rọ̀ wọ́n lọ́kàn kí gbogbo àwọn ìwà yìí kó lè di àfẹ́yìn tí egun alárí ń fi ṣọ lóde ọ̀yọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ owó tùlùtùlù òun ni àjọ wa òun là ń pàdánù sọ́wọ́ àwọn èèyàn yìí ṣùgbọ́n ní kété tá a bá ti rọ́wọ́ tó àwọn èèyàn eléyìí tó ó jẹ́ pé ìwà burúkú yìí ó ti jìngírin mọ́ wọn lára ó ti wọ̀ wọ́n lẹ́wù òfin àfigbé wọn bákan náà ló jẹ́ kó di mọ̀ wípé àjọ tó ń ṣètò ìpínfúnni inú ẹ̀lẹ́tíríkì ní jọ́ọ̀sì wọ́n ti sọ wípé àwọn ò tiẹ̀ nígbà báwọn àríjẹ ní màdàrú àtàwọn tí wọn kì í ṣòótọ́ bọ́bá náà wọn ò ní wọ́n kún àwọn náà ní gbàláàbọ̀ fún wọn o ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun wọ́n pàǹtẹ̀ díẹ̀ sí. nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ní ìjọba àpapọ̀ ti ṣe àlàyé lọ́jọ́ ajé àná wípé àwọn èèyàn èyí tí wọ́n ti gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen, ti jẹ́ mílíọ̀nù mẹ́rin báyìí bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá sí ọjọ́ kejìlá oṣù kẹsàn-án tí a wà yìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ìdàgbàsókè ètò ìlera alábọ́dé nílẹ̀ wa oníṣègùn òyìnbó Faisal Shuaib ló sọ ìdí mọ̀ nílùú Àbújá lákòókò èyí tí wọ́n bu àwọn akọ̀ròyìn gbọ́ ibi wọn bá ṣẹ́dé lórí dídìnà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 nígbà tí ó ń ṣe àlàyé ó jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn tí wọ́n lé ní àwọn èèyàn tí wọ́n dín dín ẹ̀ ní ẹgbẹ̀rún ní mílíọ̀nù mẹ́ta ni wọ́n gba ìṣí àkọ́kọ́ abẹ́rẹ́ àjẹsára ẹ̀yà ti AstraZeneca nígbà tí àwọn tí wọ́n lé díẹ̀ ní mílíọ̀nù kan àbọ̀ sì gba ìṣí àkọ́kọ́ abẹ́rẹ́ àjẹsára Moderna Moderna Moderna ìwé ìròyìn Nigerian Tribune tó kọ ìròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti gba abẹ́rẹ́ àjẹsára ni wọ́n ti jẹ́ mílíọ̀nù mẹ́rin ìwé ìròyìn Nigerian Tribune ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Daily Independent ṣé bàbá sí ilẹ̀kẹ̀ tán kò yẹ ká fi ná màjèsí o kó bá máa fojú burúkú wo tẹ̀síbà wọ́n ní àwọn ará ìlú àwọn ilé ìfowópamọ́ àwọn olókoòwò àti gbogbo wọn o wọ́n mà kọ tí ọ̀gbọ́n sí àṣẹ tí gómìnà Obiano pa wípé kíkálukú ó padà sẹ́nu iṣẹ́ wọn wọ́n tẹ̀dí mọ́lé wọ́n mú àṣẹ náà lójú tẹ́kítẹ́kí ohun tí ròyìn ń gbìyànjú àti sọ̀rọ̀ rí bí ò bá yẹ yín o wọ́n ní àwọn èèyàn eléyìí tí wọ́n ń ṣe kátàkárà láwọn ọjà gbogbo tó wà ní Onitsha lọ́jọ́ ajé àná ló jẹ́ pé ìṣe ní kálukú wọn wọ́n máa tẹ̀dí mọ́lé ni o tí wọ́n wá síbi iṣẹ́ tí wọ́n lọ síbi okòwò wọn wọ́n ní gbogbo àwọn ilé pamọ́ gan ló wà ní títì pa látàrí kẹ̀nì wọn ni ẹgbẹ́ kan eléyìí tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra IPOB ni wọ́n ti kọ́kọ́ kéde wípé kí kálukú kí wọ́n fìdí mọ́lé àwọn ò gbọ́dọ̀ rẹ́nikẹ́ni o ní gbòòrò ayé nítorí pé àwọn ń ṣe léyìí láti máa pè fún ìtúsílẹ̀ olórí wọn torúkọ rẹ̀ ń jẹ́ Mazi Nnamdi Kanu lákòlò àjọ DSS ìwé ìròyìn Daily Independent òun ló jábọ̀ wípé látàrí bí gbogbo ẹ bó ṣe dápárò yìí gómìnà Willie Obiano ló pàṣẹ wípé gbogbo àwọn olórí àwọn olórí ọjà ìyálájẹ bàbálọ́jà gbogbo àwọn parako yìí tó fi mọ́ àwọn ilé ìfowópamọ́ àti gbogbo àwọn bòmíì tí káràkátà ti ń wáyé pé ẹ má bẹ̀rù ẹ má fòyà àti yanjú ẹ ẹ padà sẹ́nu iṣẹ́ yín ṣùgbọ́n nígbà táwọn akọ̀ròyìn tí wọ́n máa jáde sí gbòòrò ayé láwọn agbègbè náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn ilé ìfowópamọ́ pa tó fi mọ́ gbogbo àwọn ibi okòwò tí ọrọ̀ ajé tó ti máa ń wáyé tó jẹ́ pé tìkẹ́tìkẹ́ òun làwọn èèyàn ń lọ síbẹ̀ wọ́n ní paro báyìí òun ló dá o látàrí pé kálukúra fìdímọ́lé pé èèpà kọ́ máa lọ gbèrú wá kọ́ máa lọ yabo wá bíi baraka wọ́n ní kálukú wọn ìṣe ni wọ́n jókòó sílé gómìnà Obiano eléyìí tó ṣe àbẹ̀wò sí ọjà Onitsha ní aago mẹ́ta ọ̀sán kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun ló wòye wípé ah, gbogbo ẹ̀ kàn dá paro ni ṣé ká sọ pé èèyàn ṣé wọn jọ ẹ sí àṣẹ tí mo pa ni wọn ní bákan náà ọjà kan tí wọn pè ní ọgbárùmí market wọn ní ẹnu ọ̀nà àbáwọlé iṣẹ́ ni wọ́n ṣe sílẹ̀ gbayàwó wípé kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa bá okòwò wọn lọ ṣùgbọ́n iṣẹ́ làwọn èèyàn tí wọ́n ra tẹ̀dímọ́lé pé èèpà bá a ṣe ra ń fi ọbẹ̀ bá a ṣe ń fi ẹ̀bà tá a fi ń kan lá ó sì bẹ́tà nínú àlàáfíà torí níbẹ̀ òun náà ni mo tún ti wá rélẹ̀ yìí tó tún fara pẹ́ níbi tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé látàrí títẹ̀dímọ́lé táwọn èèyàn náà ṣe nínú ìwé ìròyìn Daily Independent ìwé ìròyìn Punch jẹ́ kó di mímọ̀ pé gómìnà ìpínlẹ̀ Anambra Willie Obiano lọ́jọ́rú àná òun ló ti ṣe ìwọ́de tó ti kó àwọn èèyàn sòdí lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ láti ṣe ìwọ́de lòdì sí ìkéde ìséde òun kónílégbélé tí àwọn ẹgbẹ́ ipob tí wọ́n ṣe náà wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ ipob ṣáájú àkókò yìí ti kọ̀wé wípé àwọn ti ṣe gàyà lórí àṣẹ náà àwọn ti pàǹdà ṣùgbọ́n wọ́n ní síwájú sí i ṣe làwọn ará ìlú náà ti kálukú wọn tí wọ́n sì wà nílé látàrí pé ọmọ ìtàwọ̀ èèyàn àwọn ọmọ gànfẹ́ àwọn aríjẹni ní màdàrú àwọn apanilẹ́kúnjayé wọn ò mọ nǹkan tí wọ́n lè lọ dánwò lórúkọ pé ipob òní wá ẹ wo ìwé ìròyìn daily independent àti ìwé ìròyìn punch níbẹ̀ lẹ ti máa rí méjèèjì. ìwé ìròyìn Vanguard náà kọ orin tí ó ṣẹ̀ṣẹ̀ kọtọ́ yẹn níbi tí a ti kà á wípé pẹ̀lú tìpátìkùkù àti ìró òbọn èyí tó ń dún lákọlákọ ní agbègbè kan ní ìjọba ìbílẹ̀ ìjàmbá ní ìpínlẹ̀ Imo lákòókò tí àwọn akẹ́kọ̀ọ́ ń jókòó láti kọ ìdánwò wáyẹ́ẹ̀kì àwọn agbébọn yìí ni wọ́n ń fi ìdí àṣẹ èyí tí ẹgbẹ́ indigenous peoples of biafra ipob èyí tí wọ́n pa níbẹ̀ ni wọ́n ti lọ kọlu ilé ẹ̀kọ́ comprehensive secondary school Ukume èyí tí wọ́n sì lé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń jókòó ṣe ìdánwò wáyẹ́ẹ̀kì dànù wọ́n dáná sun gbogbo ọ̀kadà àwọn olùkọ́ wọn tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n sì fi erege àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ń jókòó kọ ìdánwò wáyẹ́kì tí wọ́n sì ń ṣe èdè gẹ̀ẹ́sì lọ́wọ́ lákòókò tí àwọn agbébọn náà dé ìwé ìròyìn Vanguard tí ó mú ròyìn náà wá kó di mímọ̀ wípé àwọn agbébọn náà ni wọ́n dè hámọ́ra ogun tí wọ́n sì gúnlẹ̀ sílé ẹ̀kọ́ náà lówùrọ̀ kùtù àyè ẹni tí ọ̀rọ̀ náà ṣojú ẹ̀ ṣẹlẹ̀ sọ fún ìwé ìròyìn Vanguard wípé ọ̀kadà ni wọ́n gbé tí wọ́n sì yáde pẹ̀lú ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sójú òfúrufú lóní pòpòpò pòpòpò pòpòpò àwọn agbébọn náà lákà wípé wọ́n dáná sun ọ̀kadà tí kò dín ní mẹ́jọ èyí tó jẹ́ ti àwọn olùkọ́ bẹ́ẹ̀ ni wọ́n lé gbogbo èèyàn dànù bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń jáyà ni àwọn olùkọ́ ń sá eré tí wọ́n sì ń sá àsálà fún ẹ̀mí wọn ìwé ìròyìn Vanguard ló sì kọ ìròyìn náà. ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹgbẹ́lẹ́ yẹ̀wò. Òmìnira dé! Revolution Plus property kọ́rẹ́ òmìnira wọ̀lú. Revolution Plus premium independence promo. Tó bá fẹ́ ra lẹ̀. Ó yes na true eléyìí yàtọ̀ rẹ̀ wá jàre. ìwọ náà kéré nínú ayé láti dónílẹ̀ dónílẹ̀. kó o ralẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ ìbàdàn ṣímáwá abẹ́òkúta port harcourt àti ìlú àbújá. bẹ́ẹ̀ bá ti san ó kéré tán fifty thousand naira sí five million naira láàrin ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún twenty twenty one. ẹ di ọmọ pẹ́ nìyẹn àwọn ẹ̀bùn bíi fruit blender electric kettle twist extractor samsung galaxy tv samsung galaxy phone home audio system washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ti wà ńlẹ̀ eléyìí gan ni mẹ́mẹ́mẹ́mẹ́ tẹ́ ẹ̀ tí mọ̀ promotion. revolution plus premium independence promo. eléyìí yàtọ̀. fún àlàyé ẹ kàn sí www.revolutionplusproperty.com tàbí ẹ pé oh eight one one two eight three five fún mẹ́rin oh eight one one two eight six five fún mẹ́rin revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. mo ní àdáyọ̀ ọ̀rọ̀ mi àtijọ́ síbẹ̀síbẹ̀ àánú olúwa sì kú fún gbogbo àwọn ẹni tó ń wá ojú rẹ tọkàntọkàn àtótó arére àjọ̀dún ti dé etí yín mélòó ó ti pọ́dún mẹ́rin báyìí tólúwa ti ń ṣe bẹ́bẹ́ tó ń tú tó ń já ìdè tó sì ń bọ́ àjàgà lọ́rùn gbogbo àwọn ẹni tí a ti dè mọ́lẹ̀ látinú ìjọba sátani lórí òkè àánú ti ṣe èsì agbára ọlọ́run ní gbani peace zone àmọ́ àṣàjọ̀dún yìí pẹ̀lú ìpàdé àdúrà tó gbóná gidigidi ẹ fi ọpẹ́ fún olúwa làkọ́lé ìpàdé àjọ̀dún yìí ogun àṣẹ ìpàdé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ monday thirteenth of september títí dàárọ̀ sátidé eighteenth of september two thousand and twenty-one àtàárọ̀ àtàlẹ́ làdúrà yóò máa rọ̀jò prophet dr sk adiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ pastor prophet moses ayọ̀ lágúnjú bàbá ọ̀nà àbáyọ gbogbo ìfòròyìn yìí ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí o ìpàdé di thirteenth to seventeenth mọ́jú eighteenth of september two thousand and twenty-one lórí òkè anúṣìkù ṣèṣì agbára ọlọ́ọ̀ni ń gbani àpòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government nípínlẹ̀ ọ̀ṣun má dẹ́jà o wá darapọ̀ máwọn olóríire wá gbàdúrà yìí kọ́kàn rẹ̀ ó balẹ̀ kó o làlùyọ lọ́dún yìí. etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú rèé nínú ìwé ìròyìn tropic reporters níbi tó ti ń sọ wípé ṣé ìkan náà ní kọ́hún kọ́hún kọ́hún ni ò dáa wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ló ti buwọ́lu ìyànsípò nísànsán gẹ́gẹ́ bí alága àjọ eléyìí tó ń rí sí ìgbáyégbádùn àwọn èèyàn tí ẹ̀yà ara pè níjà ìyẹn arábìnrin Fọláṣadé Àríṣe gẹ́gẹ́ bí alága ló nísànsán èyí wà nínú àtẹ̀jáde tí wọ́n fi síta tí wọ́n sì buwọ́lu láti pàṣẹ akọ̀wé ìròyìn fún gómìnà Richard Ọlátúndé tó jẹ́ akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Ondo tí àwọn akọ̀ròyìn tó sì tó wọn lọ́wọ́ gómìnà tó buwọ́lu ìyànsípò ọmọ mo fẹ́ kọ́lédòyè joel àpárá káyọ̀dé abel àti ayọ̀délé fagorọ́lá gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbìmọ̀ nínú àjọ náà wọ́n ní ìdápadà ìgbìmọ̀ àjọ tó rí sí ìgbáyégbádùn àwọn èèyàn tí ẹ̀yà ara pè níjà nípínlẹ̀ náà òun ló jẹ́ arapa àkọlé kan àti àti àníyàn ìṣàkóso tí gómìnà akérèdọ́lù ń léwájú fún láti rí dájú pé àwọn èèyàn náà kí wọ́n máa ríra wọn gẹ́gẹ́ bí pàtàkì láwùjọ kí wọ́n sì máa ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó rí àyè wa gómìnà rotimi akérèdọ́lù ló fi ọ̀rọ̀ ìkórè ṣọwọ́ sí àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ gba ìyànsípò yìí pẹ̀lú àrọwà sí wọn láti láti ṣiṣẹ́ tọkàntara kí wọ́n sì rí i dájú wípé wọ́n kó ipa tó láàmìlaka lójú ọ̀nà àti kí ayédùn fáwọn èèyàn tí wọ́n jẹ́ àkàndá èèyàn nípínlẹ̀ náà ó wá ké sí wọn wípé ọ̀pọ̀ àwọn èèyàn òun láṣà lẹ́ṣà tá a fẹ́ yàn ṣùgbẹ́yìn lórí ṣe lógo torí náà ẹ má ṣe dabarú ìfọkàntán àti àfojúsùn gbogbo ará ìlú nínú yín o torí pé ṣé igi tá a bá torí ẹ gbòdì ó yẹ kó soná fún níyà ìwé ìròyìn tropic reporters níbẹ̀ lẹ ti máa rí yìí ẹ jẹ́ kí a kọjá sí inú ìwé ìròyìn pen pushing níbi tí àjọ tó ń gbógun ti ìwà jìbìtì lórílẹ̀‐èdè yìí ìyẹn àjọ EFCC bá wọn lálejò ní ọjọ́ ajé lórí ogun tó ń gbé ti àwọn afurasí alójìbìtì lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí yahoo boss níbi tí ó ti kanlẹ̀kùn ilé ìtura kan èyí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn níbi tí ó ti lọ bá wọn lálejò tó sì gbára wọn bí ìgbà tí wọ́n fi tí wọ́n gbára àkàrà nínú epo gbóná àwọn afurasí yahoo yahoo boys yìí ní àjọ EFCC lọ́kànlẹ̀kùn wọn ní ilé ìtura Metro Residence Annex tó wà ní inú Ìbàrà GRA nígbà tí ìwé ìròyìn pepushi ń jábọ̀ ó jẹ́ kí ó di mímọ̀ wípé àjọ EFCC gúnlẹ̀ sí ilé ìtura náà ní nǹkan bíi aago mẹ́rin ìdájí tí ó sì bá àwọn afurasí náà ní òjijì àwọn òṣìṣẹ́ àjọ EFCC ni wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ laptop àwọn ọkọ̀ dòǹdẹ̀dòǹdẹ̀ èyí tó jẹ́ ti àwọn afurasí náà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn daily independent jẹ́ kí n máa lọ síbẹ̀ lẹ́ka òṣèlú lèmi wà níbi ìtìròyìn kan ti ń jẹ́ kó di mímọ̀ wípé Mósì Jólóòtọ́ dojú góńgó sí Ọbaṣẹ́kì bó tilẹ̀ jẹ́ pé èdè àìyedè ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP lẹ́dọ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ẹdó ló wí bẹ́ẹ̀ wọ́n ní ìgbákejì gómìnà nípínlẹ̀ Edo Philip Shaibu lọ́jọ́ ajé òun ló ti bẹnu àtẹ́lu ìròyìn kan eléyìí tó pè ní ìròyìn ẹlẹ́jẹ̀ tó sọ pé òun fẹ́ kiri lórí ayélujára àti àwọn agbègbè kan wípé inú òun ò dùn sí gómìnà Godwin Obaseki nígbà tó wá ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn eléyìí tí ìwé ìròyìn Daily Independent tí wọ́n tọpinpin ẹ̀ Shuaibu sọ wípé àwọn ọ̀rọ̀ náà òfútùfẹ́ tẹ̀ lásán ni o mo fẹ́gẹ̀ ọ̀rọ̀ irọ́ tó jìnnà sí òótọ́ òní ó nílò títọ́ inú ẹgbẹ́ òṣèlú pdp èdè àìyedè ń wáyé ń bẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé kíní abẹ́ àgbó kan mì ní kò lè já ó wá jẹ́ kó di mímọ̀ pé òun ni mò ń sọ ní gbangba wálíà ọ̀gá mi tó jẹ́ ọbaṣẹ́kì inú mi dùn sí i mo sì faramọ́ gbogbo nǹkan tó ń ṣe bó tilẹ̀ jẹ́ pé lọ́gbọ̀lọ́gbọ̀ ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ní ṣáájú àkókò yìí òun làwọn ìròyìn ẹlẹ́jẹ̀ kan ló ti ń jáde wípé ṣùáìbù ó ti pa ó ti kún o ó ti tò gbogbo ètò sílẹ̀ sẹpẹsẹpẹ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp látàrí wípé gómìnà ọbaṣẹ́kì wípé ọdún kan rèé ṣáńgílítì tí ò tí ì yan gbogbo àwọn ìgbìmọ̀ ìṣàkóso tó máa bá a gẹ́gẹ́ bí gómìnà ó ní òun kò tiẹ̀ sínú èròǹgbà òun pínpín o láti kúrò lẹ́yìn ọbaṣẹ́kì àbí fi ẹgbẹ́ òṣèlú pdp sílẹ̀ ṣùgbọ́n gbogbo èdè àìyedè eléyìí tó wáyé ń bẹ̀ àwọn ọmọ báwọn ṣe ń fi pẹ̀lẹ́tùbà yanjú ẹ̀ àwọn yóò sì yanjú ẹ̀ ìwé ìròyìn daily independent níbẹ̀ lẹ́ ti máa rí i. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè rédíò fresh one oh seven point fm lábẹ́òkúta ó yá lójú ọjà gbogbo ẹ̀yẹ ìyẹn wá nílùú Abẹ́òkúta o. ìlú ayétòrò ọlọ́run náà àti gbogbo yewa north local government. ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ world health organization fún right to sign. èyí ló mú àjọ benjamin franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà. ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí o. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò o. reading glasses. ó wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin. lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀. fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o. àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀. lọ́wọ́ tí kò gúnpá. ó yá ẹ máa bọ̀ ní. iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá Abẹ́òkúta àti. oyè medical clinic opposite mọ́lẹ́njà nílùú ayétòrò yewa north local government. fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five. lẹ́ẹ̀kan sí. zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin I Foundation. Get ready for a whole new level of entertainment. Introducing Glow TV, your front row seat to the best of TV On earth. On earth. Over 50 channels of blockbuster TV from Hollywood, Nollywood, Bollywood movies, and shows to the very best of music channels worldwide. Spanish, Korean, and Turkish telenovelas to all the premium sports fitness, news, comedy, and children's programming you can handle. It's all on your Glow TV. Glow TV. Whenever you like, wherever you like. So get the latest movies and shows, exclusive premieres, and all the latest buzz, fun, and edge of your seat action right at your fingertips with Glow TV. Log on to myglowtv.com to register and download Glow Unlimited. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìgbìmọ̀ afúnṣọ́fún ẹgbẹ́ òṣèlú all progressives congress ti kéde rẹ̀ ìpè ọjọ́ kejì nínú oṣù kẹwàá ọdún yìí ni wọ́n yóò ṣe ètò ìdìbò tí wọ́n fi yan olóyè sí àwọn ìpínlẹ̀ gbogbo tí wọ́n máa tukọ̀ ẹgbẹ́ òṣèlú apc láwọn ìpínlẹ̀ wọn ẹni tó jẹ́ akọ̀wé lápapọ̀ fún ìgbìmọ̀ náà fún ẹgbẹ́ òṣèlú APC ló sọ èyí di mímọ̀ nínú àtijáde tó fi sí ìta lánàá wá tẹ̀síwájú wípé títa fọ́ọ̀mù fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ jìjàjú ipò kan nínú ẹgbẹ́ náà yóò bẹ̀rẹ̀ lọ́jọ́rú ọ̀la tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án ọdún yìí ṣáájú ètò ìdìbò náà kò wá ṣàlàyé bí ètò ìdìbò yóò ṣe lọ ìwé ìròyìn Nigerian Tribune ló sì kọ ọ̀rọ̀ yìí. kínní kan rẹ̀ pa kò tí ì rọ́wọ́ kò yìí tó fojú owó rẹ̀ tún sọ pé kó gbé ènì e sí i ìròyìn kan rèé o nínú ìwé ìròyìn The Punch níbi tí akọ̀wé ìròyìn fún gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni taiwo àdìsá tó ti ń jẹ́ kó di mímọ̀ pé ìkéde abáàdì àbáwọn pósítà kan tòun ti àwọn nǹkan tẹ̀ ń rí lórí ayélujára kan tí wọ́n ń gbé kiri wípé ọ̀gá mi ṣèyí mákindé ó fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2023 ó ní ayédèrú ni o àwọn ò tiẹ̀ mọ nǹkan kan pẹ̀ àdìsá tó bẹnu àtẹ́lù ìkéde òun àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń fẹ́ kiri náà nínú àtẹ̀jáde kan nílùú ìbàdàn lọ́jọ́ ajé ajé àná òun ló ṣàpèjúwe ìkéde àtàwọn àgbélárugẹ yìí gẹ́gẹ́ bí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n rí jẹ nínú ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n sì ń ṣi ará ìlú lọ́nà ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ láti kà á wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí gbogbo wọn jẹ́ márùndínlọ́gọ́rin èyí tí àwọn ajínigbé lọ kó ní ilé ẹ̀kọ́ government day secondary school kaya tí ó wà ní ìlú gómìnà Bello Matawalle níjọba àbílẹ̀ maradu ni wọ́n ti rí òmìnira gbà lẹ́yìn ọjọ́ kejìlá èyí tí wọ́n ti gbé wọn lọ ìwé ìròyìn pen pushing jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti yọ̀ǹda àwọn márùndínlọ́gọ́rin náà èyí tí gómìnà Bello Matawalle sì tẹ́wọ́ gbà nílé ìjọba tó wà ní gúúsù ní alẹ́ ọjọ́ àìkú ìwé ìròyìn pen pushing ló kọ ìròyìn yẹn nínú ìwé ìròyìn Nation láti rí ìròyìn kan wípé ọwọ́ ba ọmọ ọkùnrin kan tó jẹ́ ọmọ ọlọ́pàá nínú ìdígunjalè kan èyí tí ó forí ṣọpọ́n ní àbá gẹ́gẹ́ bí àṣekà ìròyìn náà lọ́jọ́ ajé ní ọwọ́ ba ọmọdékùnrin kan tó jẹ́ ọmọ ọlọ́pàá onípò sájẹ́ǹtì èyí tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ní àbá ní ìpínlẹ̀ abia lẹ́yìn tí wọ́n gbìyànjú láti digunjalè ṣùgbọ́n tí wọ́n kùnà ẹni tí ọ̀rọ̀ náà ṣojú ẹ̀ ṣẹlẹ̀ jẹ́ kó di mímọ̀ pé afurasí náà ṣìdí ní ọwọ́ àwọn aráàlú bà lẹ́yìn tí ìdigunjalè tí wọ́n fẹ́ ṣe èyí tí ó kùnà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. láti bẹ̀ lójú òpó facebook káwo báwo èèyàn ṣe fi kọ́mẹ̀ntì ṣọwọ́ síbẹ̀ ká máa dágbére. lójú òpó facebook uh, olúfẹ́mi michael ogunlọ́lá uh, okay eléyìí yóò sì rọ́ọ̀sì fẹ́ tajà ni àfọláṣadé ògúnmọ̀yìn wá ẹ káàárọ̀ èméjì ẹ kú ewu ọmọ ok àwọn kí ẹ fi wọn àkútí sàdírẹ́sì akíndélé abíọ́lá àlàó ẹ kójúmọ́ sà lórí ọ̀rọ̀ àwọn lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀‐èdè yìí ó túbọ̀ lágbára sí kí àwọn ìjọba bá wá nǹkan ṣe lórí ẹ̀ rotimi àyìnà ọmọ bàbá tíṣà mo gbà fún ọ̀rọ̀ tí ẹ sọ lórí ti. Uh, ìkómọ oníkànga ọ̀rọ̀ kómọ náà lè pé káwọn babaláwo ẹnìkan tí forúkọ ọmọ onífàgbèmí lórúkọ ọmọ náà adésọyà samuel àníkẹ́ dásíròyìn ẹ̀fọ́rọ̀ ọmọ ilé àmàyanjú ẹ̀ prince kabiru kìfà sáfarabalẹ̀ prince kabiru dasalu ẹ̀ka àrọ̀ adéyínká adégbìtì ẹ̀yọ́n bàbá tíṣà àti olúfẹ́mi ìlẹ́kàn babaláwo fresh ẹ̀kú ọmọ ọlọ́wàwọ̀ ọlọ́wàdásí lórí ti ẹgbẹ́ òṣèlú APC mo fẹ́ dá sí ọjọ́ keje oṣù kẹwàá ni wọ́n yóò dìbò àwọn olóyè nínú ẹgbẹ́ mo ẹgbẹ́ láwọn ìpínlẹ̀ àwọn ti ìpínlẹ̀ Ògùn kí wọ́n jọ kí wọ́n fi sùúrù yanjú ọ̀rọ̀ náà okay akínlábí daniel ọpẹ́olúwa akínrẹ̀mílẹ́kún babaláwo fresh bíṣọ̀bù ìjọ fresh fm cathedral ẹ̀kú ewu ọmọ ọlọ́run àwò yóò dé ibi tí ọlọ́run ti pinnu fún láti dé nínú ayé mo gbàdúrà fún ẹ̀yin àti màmá ẹ̀ ok àníkẹ́ ìdásírò àdúrà lẹ́yìn ṣe ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín já lọ. já máa lọ òun náà la fẹ́ fi ká díẹ̀ láàárọ̀ yìí ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá ti ṣá o. ẹ̀mọ̀ ń jẹ́. àwọn onímọ̀ nípa bíbélì ni màá rìfà ẹ̀ sí. ta ló ń tọ̀ àná àwọn onímọ̀ nípa bíbélì ni màá rìfà ẹ̀ sí. ta ló máa rìfà sáwọn onímọ̀ mi. ẹni tó ń bi mí mm. wípé ńgbà tí ìyàwó lọ́ọ̀tì tó di ọ̀wọ́n iyọ̀ ńgbà tó mm. wẹ̀yìn ta ló wẹ̀yìn láti kọ̀ǹfàmù <laughs> o. eba. kò lè ta ló nítọ̀hún. àní ìtakọ́ ni yóò padà sùn àríbi sùn. <laughs> ta ló sùn lé. aṣẹ́wó tó ní wasting of money lówó rẹ́ǹtì tó ń san kò lè sùn ta àríbi wọ sùn. <laughs> ibi ilé ọ̀hún ilé ni ojú kójú pọ̀ ọmọ ẹ̀dìyẹ kọ́stáàdì àti ẹ̀wà ló máa padà jẹ o. mi ṣe lọ́jọ́ nímì. ẹ wọ ẹja ká máa lọ. ṣe lọ́jọ́ nímì. gbogbo ẹ. ta farabalẹ̀ ìyẹn ẹ̀wà máa hàn ẹ̀wà máa hàn jù láìsí lọ. má gbé àwọn dé má kọ́ ọmọ ilé àwọn ah dialysis ló mi fún wa bọ́lá pàmáìkì jẹ́ ká máa lọ. ah ó ṣe ṣe custard àtògì. ẹ wọ ẹ jẹ́ ká máa lọ láàárọ̀ yìí ẹ pàdé àwọn ọkọ mi bó bá ti dọ́là. àwọn àwọn àwọn babaláwo ló máa wá láàárọ̀ àbí. kristni kristni ni wọ́n ń pè kristni ceremony. kí ni tùmọ̀ kristni. ìlànà ọlọ́run tí mo wà yìí tí samson akindele confam ìlànà ẹ̀ ni a fẹ́ mọ ẹ sí. samson tó ti deny ẹ. kí ni tí wọn náà ni bàbá àjọ ẹ tẹ́lẹ̀. ẹ ó sì wà ń bẹ lẹ́tà ni tó bá sáàkìyàn lẹ́tà máa bá jẹ. àwọn òyìnbó ló mú ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí wá o ti gbọ́ tiwantiwa àwọn yàrá kọ́kọ́ wá láàárọ̀ àbí adẹ́fi tv sí ìrọ̀lẹ́. mákindé fásitì máa lé wa jáde. no o máa lé ẹ jáde àbí mákindé tó ti ń kọ gbogbo táwọn bàbá máa gbà sílẹ̀ ọ máa yé fún rẹ̀ ó ti ní kó fi ti àwọn bàbá lẹ̀ wọ́n á yanjú ẹ̀ <laughs> já lọ. ẹ̀wọ̀n ẹ̀ pàdé àkọ́ bó bá di lọ́la èmi ní olúfẹ́mi oyè nẹ́kan oníkọ̀gá àgbọ̀gbẹ́ èdè ó dàbọ̀ ẹjá pàdé láago méjìlá lọ́sàn-án òní lórí ètò tí a pè ní àǹfààní ọ̀tún pẹ̀lú ọmọ bàbá tíṣà adéyínká adégbètè lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà òní á sàn wá o. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. fresh fm lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ ni. ó lẹ́nu ọ̀tàwọn yòókù sí irú ẹ̀ lẹ́nu ó tàwọn èèyàn. tọmọ ń ìjà Ṣàngó ló ní sẹ́rẹ́. Fresh FM jẹ́ nìkan máa ló mi. bẹ́ẹ̀ mo bọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ní lọ́gbọ́n àwẹ̀. orin ẹgbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. bẹ́ẹ̀ni o. one oh seven point máa ní ẹyin sí i. máa ní ẹyin sí i. Fresh FM ló fò lókè. ló wọ̀wọ̀ Sunday Makinde MC Magic ó tún ti dé káàbọ̀ oníṣọ̀lá ìṣọ̀lá òkú ọmọ alábàájú pẹpẹ lórí igi gbogbo òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday yóò máa pàdé Fasunlé Makinde MC Magic lórí ètò ó sọ kútu wọ̀gbọ̀n níkànnì Fresh FM one oh seven point nine lábẹ́òkúta nine to ten a.m. ẹ̀fẹ̀ àwàdà pẹ̀lú gbígbàlejò àwọn ọ̀tọ̀kùlóòlù ó sọ kútu wọ̀gbọ̀ fún ìpolówó ọjà ẹ pé zero eight one one seven six zero six one eight zero tàbí zero eight zero three five seven three zero three four six eight ó sọkútú wọ̀wọ̀ ètò ni. Anywhere I go, I represent. represent oh. I be ọmọ ogun, I represent o. Oh. Increase the volume, yeah, make them hear you. Make them know say we be number one. to be, I'm a hobo. I'm proud to be, I'm a hobo. I'm a hobo.